Níbo? At my gate? Are you kidding me? O oh, okay, mo ń Hey, baby. Hello. What's up, darling? What happened? ah irú question wo ló ń bí mi yẹn kí ló ṣẹlẹ̀. I don't understand you o sọ fún mi tẹ́lẹ̀ pé ń bọ̀ o tún jí wá bí. Baby, am I supposed to be writing a letter to you before I come to my husband's house? No, no, it's okay, it's okay. I'm just uh, um, worried because oh, suddenly phone ball and um, the. I don't know, it's okay. Wọ́n ìwọ ló mọ ẹjọ́ rẹ ṣé ká mọ wọnú lé lọ you actually giving me a surprise of work. Okay, yes, I just wanted to pay you a surprise visit. Shame mi only ní right láti wá sílé ọkọ mi Oh, so ibi tá a bá fẹ́ You dé yìí trust me, you come máa fún mi surprise in the morning. Ah, baby, ìwọ ló let's go inside. Let's go inside. I'll, I'll show you.